ẹni tí mo rí tó post ẹ̀ ní ẹ̀dẹ̀ sí nàìjíríà mo ṣe pè nìyẹn pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ló ti ṣẹlẹ̀ láti ìrọ̀lẹ́ báwo ni ìṣe wá gbọ́ hmm. báwo mi ì lè sùn hmm. ṣé kí wá ṣe bíi pé mi ò gbọ́ ni mo ṣe post ẹ̀ mo dẹ̀ ṣe dípẹ́ gbọ́dí sọ pé tí àwọn èèyàn bá ti kú nàìjíríà o Esther ló máa ń gbé wọn síta o. Welcome to Obiata TV. Today we go hear from gospel musician Esther Igbekele as she talk about her song Ṣe Normal. You know, in a recent interview with Damilola Banire, she said this song don't help plenty youth for Nigeria to change their life for better. Esther share how the song they inspire and rehabilitate many young people wey they face challenges for their life. Esther Igbekele don't work hard to make sure say her music fit touch people heart she believe say music fit change life and shey norman na proof of that. you sabi na. many youths wey lis ten to the song don find hope and motivation dem don turn their life around and esther dey proud say her song dey play big role for their transformation you see you know as you watch this video reach end kindly subscribe to this channel and click the notification bell beside it so that you go be the first person to get notified each time we put video here so make you no miss the interview wey oyinmomo tv host here na the video. 2023 2021 twenty one ni mo ti lẹ́yìn covid ni mo ti máa ń tà láti àti mo ti rí bí àwọn ọmọ mo lọ sí rehabilitation center àbí kí wọ́n pe kí ni ẹ̀ náà oh, wọ́n rí pé kò sí síìtì kò sí bẹ́ẹ̀dì fún àwọn ọmọ tó ti yí lórí yẹn mọ́ hmm. kí ni ẹ̀kẹ̀dẹ̀rẹ̀ owó kékeré kọ́nà fi ń rà wọ́n rí pé àwọn ọmọ olówó gan ni mo ń bá ní ibẹ̀ so kí ni ẹ̀ ló wá fún mi ní pé ó ṣe kúkú jẹ́ kó mọ̀ pé kí ni kò gbà pé ṣe nọ́mà máa fagbó mọ́ máa mutí mọ́ máa mu sìgá mọ́ máa ṣàgbèrè mọ́ olóṣó àrísítò ukọ̀ bàbá ńlá wẹ́wẹ́ gbogbo fẹnujá máa mú yẹn mọ́ gbogbo yàrá mọ́ kípè sẹ́mi àgbòsobo tó láwọn kan bẹ́ẹ̀. <laughs> báwo ló ṣe rí lára yín gbà tẹ́ ń kọ sílẹ̀ torí mo mọ̀ pé at least kólórin tó gbórin jáde ẹ̀ máa kọ́. mo fún ọmọ kan ní suspension nínú báǹdì mi torí pé mo ní kó lọ ṣe rìsáàṣì wa tí kò tètè dán. really because tèmi bá lọ one mm. ọ̀tọ̀ eh, nǹkan táyé máa so mo wá mo wá mo wá yan iṣẹ́ yẹn fún ó máa rò pé bí ayẹyẹ làwọn fi tábà ti wà nínú mọ́tò a máa máa sọ nǹkan tí mo rẹ́ ń jẹta ẹ̀ ṣé o ti lọ ṣe inú kan kìnìún so ohun ti ìgbà tèmi fúnra mi náà tí mo wá rí because tó bá ní defend nǹkan tó ń ṣe ṣó mm. mo mo wá ṣẹ̀ṣẹ̀ wá lọ mo rí eléyìí ló ń close eléyìí ló ń mm. so I know them all. torí mo rò pé láì lọ shrine tó bá pẹ sọ research ló ṣán ilẹ̀ ti ṣe mo number one number one kíkọ́ tẹ́ máa dárúkọ nínú orin yẹn tí máa ka item yẹn ní ní méjì mẹ́ta lé ní thirty. bẹ́ẹ̀ni. látòrí hook up àrísẹ ẹmu àwọn oníbàbá ńlá wẹ́wẹ́ ẹmu wọ mímu ẹmu. lẹ́yìn orin yẹn lẹ́yìn ìmísí yẹn kí làwọn nǹkan àyípadà tẹ rí. ah mo ṣe wà yìí àbídí bá sọ pé mi jáde lókun torí eh, láti on one oṣù sí on the thirty one kò síjọ́ tí mo fi máa wà lé hmm. ẹlòmíì máa sọ pé àlùjọ ìyẹn ni mo fẹ́ gbọ́ hmm. ẹlòmíì máa sọ pé mo fẹ́ ṣèṣọ́jú mo fẹ́ kẹ́kọ̀ọ́ ṣe normal hmm. because ẹ̀rí tó tẹ̀lé ṣe normal ó bá èmi fúnra mi lẹ́rù because èmi kò rò pé bí normal normal èmi kò kọrin tí wọ́n lọ ṣe fún mi lẹ́sìn mo kàn fi ṣe bí freestyling ni she understand it's not a serious album mo kàn fi ṣe freestyle mo kàn fi ṣe freestyle pé má ṣe yẹn mọ́ má ṣe yẹn mọ́ má ṣe yẹn mọ́ now ó wá jẹ́ nǹkan tí mo gbé dání wọ́n máa pè mí sí àjọyọ̀ pé wọ́n ṣe ìdúpẹ́ màmá ò pé àkó ń ṣebi tó yẹ kí n ti kọ ṣe náà mà lélẹ̀ pé ọ̀rìn ọ̀pẹ ọlọ́pàá màmá ò wí pé ṣé lè gbádùn ṣá. àyè kí la torí tiẹ̀ kí la torí èdè ogun ẹ̀ wá máa bú wọn máa wojú ọlọ́gbẹ́ pé Is there anything? Ṣé ṣé nǹkan dáadáa ni? Ṣé nọ́mà? Bíbí ẹ má kó come by me door. You don't get it. Mama pé ẹni she ẹ ṣe fifty, ó mú mi wà láyé Yeah, kan. Ìyá ìgbọ́rọ̀ No, olúwo no olúwo ọmọ dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ mi tí kò ti pa wọ́n o. Wọ́n ti wá dúdú yẹn náà máa ò gbà ẹ ẹni tó bá invite woman yóò sọ pé torí ṣe lọ́mọ àṣẹ ní kẹwàá tí bá ti wá kọ́ tọ́ wá dàbí pé nǹkan tí wọ́n fẹ́ gbọ́ ni ó ṣe máa wá ọ́ọ̀gì ni hmm. ẹlòmíì gan máa ti bá wà lórí ọ̀tá àgbà mi tẹ́lẹ̀mí fi pé ah inú church mo ní ṣé wà mí church oníkọ́ wà mí kúrò sí. àbí yìí tó ti mú kó tó dé church gan kan ṣé rí testimony tí mo ní nínú church ó pọ̀ ju títa lọ hmm. títa gbà ọ máa ṣe tán ẹlòmíì máa ṣe tán báyìí máa O máa kókò lóṣù wa bá mi pé ká ló sọ fún mi pé mo kó wá church really gbọ́ ọba mímọ́ hmm. àmọ́ ní èmi kàn kọrin títẹ̀ mi màá tún lọ sí àwọn ìsọjí ìta gbangba eléyìí màá máa sunkún pé n ò fẹ́ ṣe kíní mọ ẹ́ẹ̀pù mi hmm. màá ní ọlọ́run nìkan ló máa ẹ́ẹ̀pù pé bó ti ṣe sọ́ọ̀rì bó ti ṣe ní ìpinnu yẹn hmm. ò tún ṣe mọ́ so ṣe nọ́mà ti fún mi ní ògo tí èmi gan fúnra mi gan tí mi lérò mi ì lè ṣe bó ṣe wù mí mọ́ torí mi gan gbọ́dọ̀ ṣe nọ́mà. Ah, ẹ gbọ́dọ̀ wà lórí ìlà because nọ́mbà ti pàdé ibà ẹ̀mọ́ mi ṣe é ṣe nọ́mà ni ṣé ẹ̀rí gan máa wọ pé ẹ̀sà mm, ṣe nọ́mà <laughs> ẹ̀sà ṣe nọ́mà má bínú ṣe nọ́mà. <laughs> ẹ wò pé èmi fúnra mi tèmi wà bẹ́ẹ̀ you have to pick yours hmm. torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ ọlọ́run hmm. ó lè jẹ́ freestyling mo sọ mo tún sọ láwọn àbíkọ́ wọn ní ẹlòmíì ohun kan mo sọ ẹ̀ kò kí ń ṣe àmọ́ máa ṣàbòsí lóòótọ́ mo rí yẹn gbọ́. yes ó ṣe lára. ó ṣe lára so gbogbo nǹkan bẹ́ẹ̀ ló máa fi adjust pé nǹkan tí mo sọ yìí wọ́n máa gbọ́dọ̀ rí kà lára mi mo dẹ̀ máa ń bẹ àwọn tó ń bá mi ṣiṣẹ́ in fact tẹ bá jókòó pẹ̀lú àwọn èèyàn wọ́n ní jésù jókòó pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ yes wọ́n sọ wọn pé shenama is not for only church mm. i go to ambience i go to àwọn lounge i play there mm. ibi tó ti fẹ́ bọ̀ nìyẹn náà ibi tó ti wúlò tó ti wúlò nìyẹn náà ẹ tí wọ́n mọ̀ nǹkan tó fọ́ nìyẹn wọ́n wọ́n máa mú nǹkan ẹ ló ti lójú ìmọ̀ tí mo máa sọ fún mi pé kí n kọ́ ah, ah, gidi gangan <laughs> because ìtẹ́ ìṣe ìtaṣe ní kẹṣe nọ́mà lé lórí wọ́n ti mọ sọ pé kí n kọ́ kinní yẹn pé mo ń gbé àwọn débẹ̀ pé ah, àwọn kan mí gan táwọn táwọn ò mọ̀ èmi jẹ́ kí àwọn mọ̀ hmm. mo ní ṣe wá fẹ́ lọ tí àyẹ̀pọ̀ ọmọ ni a ní rárá ó ní èmi sọ pé táyà tọ̀mí bá ń kọjá lọ láàdúró owó ò ní fílẹ̀ àbá òun ni mo bá bá ogun máa jà o. ṣé mo rúkọ bẹ́ẹ̀ ó tún wọn máa sọ difference tó wà mẹ́pa eléyìí ìgbà tí mo mú bóyá ṣe mí lélẹ̀ eléyìí èmi rẹ̀ fi ń kọ́ oríṣiríṣi. ẹ̀kọ́ láti mọ̀. Hmm. ibẹ̀ lẹ́yìn wọ́n ti mú máa sọ pé ìránṣẹ́ Ọlọ́run wà wájú ọ ní kò máa ṣe bẹ́ẹ̀ mọ̀ ìwọ ti sọ pé ó máa ṣe ó máa ní quiet time. Hmm. tó máa pe àárọ̀ àtọ̀dọ̀ fún ilé rẹ̀. ó máa ní quiet time pé mo dẹ̀ encounter woman kan tó ní kinní tí mo ṣe nígbà tí kinní yẹn bá ń ṣiṣẹ́ nínú bíkùn wọn àwọn náà mo bó ṣe ń ṣe wọn Hmm. wọn lè sọ fáwọn ẹ lọ wo hospitals ọmọ twenty five years ti ní renal failure. Hmm. lóòótọ́ ni twenty three years bẹ́ẹ̀ ni twenty diabetes. mo ti rí eléyìí tó jẹ́ pé tẹ́ bá ń bá sọ̀rọ̀ báyìí kò rántí orúkọ ara ẹ̀ mọ́ a máa sùn lórí ìdúró. ti gbé pọ̀pọ̀. báwo lẹ ṣe mọ̀. o ti gbé pọ̀pọ̀ ọjà ti jẹ́ wọ́n yìí ó lọ ṣe àníwọ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé bí ọ̀rọ̀ Yorùbá. ṣẹ́bọ̀ ìgbà tí mo hmm. kọ́kọ́ kọrin yẹn táwọn èèyàn castigate mi pé irú orin wo ni eléyìí kan yìí mo ní mi ì ní sọ pé kọ́lọ́run ọba kó fi kékeré dán ọmọ ẹ̀ wò ló hmm. fi máa mọ rírì nǹkan tí mo sọ yìí pé ó yẹ kí gbogbo wa jọ join hand together pé the environment now nǹkan táwọn àwọn ọmọ wa ń face. ọ̀rọ̀ burúkú tó tẹ̀rín kọ́ ló ṣàbàṣà tó ráwọn ọmọ yìí gan. Ah. àlejò mi ṣì wà ń kalẹ̀ ṣẹ́yìn ṣe nọ́mà a ní kẹ́ jókòó kẹ́ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdí yín lé nǹkan tó kẹ́ ṣe nọ́mà kẹ́ everybody kẹ́ people should do normal o because wọ́n wá normal la wà yìí o torí àti sharp normalities ó ti pọ̀ jù ó wá affect wa. àmọ́ hmm. kí n bí yín ṣé ẹ ní èrò pé bóyá tó bá yá ẹ máa darapọ̀ mọ́ àwọn agbófinró àbí àwọn tó NDLEA tó ń wà um, àsíá tó ń ṣe ààbò lórí àmójútó oògùn olóró bẹ́yẹn ṣe ẹ máa bá wọn ṣe collaboration bóyá kíṣẹ́ yìí náà irú àwọn north lóòótọ́ ayélujára ti jẹ́ ká mọ̀ o but láti tún gbé campaign yẹn travel kúrò lẹ́kọ̀ọ́ kúrò ní south west níbí báyìí láti gbé lọ sókè ọ̀yà lọ. ẹ ṣe ẹ kò jẹ́ pé irú ibi tí a bára wa ni ọlọ́run dẹ̀ máa ọlọ́run ti dá sí ọ̀rọ̀ nàìjíríà á túbọ̀ dá sí i nǹkan tí ọlọ́run gbélé mi lọ́wọ́ yìí tó pé ní ìlú bòmíì ni by now ó ti máa ní àwọn àyè tí wọ́n máa fi mí sí. ẹ tẹ̀ ti dàgbà sọ́nà. ṣùgbọ́n mi ò ṣe nítorí pé mo fi du ipò àbí torí nǹkan kan mo kọ̀ wó pé àwọn tó wà ní abẹ́ àsíá à ń lòdì sí oògùn olóró bí wọn bá pè mí fún anything ìwọ̀nba ìtẹ̀mí náà ṣe yẹn náà hmm. màá máa ṣe torí pé àmọ́ ibi tí àwọn ọmọ tiwa náà tó máa gbé tán dẹ̀ máa tẹ̀dó sí ṣùgbọ́n àgọ́ NDLEA àti àwọn NAFDAC and all the stuff mi bẹ̀bẹ̀ fún ipò hmm. ṣùgbọ́n nǹkan tó bá rò pé ó lẹ́tọ̀ọ́ láti ṣe tó bá invite me to be part of them I'll be glad to be. ẹ̀tẹ̀wọ́ gbà wọ́n ó dẹ̀ jẹ́ ká padà sẹ́nu iṣẹ́ lẹ́nu mọ́jọ́ mẹ́ta ìyàrí wípé ọ̀dọ́mọdébìnrin kan ní ẹ̀ka gospel wọ́n papòdà kí ọlọ́run bá wa fọ̀rùnkẹ́ àdùkẹ́ gold a wá rí i pé ẹ̀yin ni ẹ̀túfọ̀ yẹn báwo ló ṣe rí lára yín èmi kọ́ ni mo tún fọ̀ pé àdùkẹ́ gùdùkú. orí péjì làwọn èèyàn ti mú jù bóyá ẹ̀yin náà rí post ẹ̀ but ọ̀dọ̀ yín lẹ́yìn ó dà pọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wá rí ẹ̀jẹ̀ ń lò bẹ́ẹ̀. kọ́lọ́run fún wa ní ògo àjẹdálẹ́ kọ́lọ́run dẹ̀ fọ̀run kẹ́ ẹni tí ó ti lọ. Hmm. nígbà tí àwọn èèyàn attribute ẹ̀ sí mi pé èmi ni mo tún fọ̀ ẹ̀ i was like wọ́n ti gbé látàrọ̀ èmi lọ kọrin ní ìkórè mi ì mọ anything mo wọlé kí n sùn gẹ́gẹ́ bí èèyàn ṣe máa sùn náà mo ní ṣáájú láyé ìgbà kan tí mo wá fẹ́ sùn a máa lọ pé in Jesus name kìnnìkan kìnnìkan but èèyàn mélòó ló lè sọ pé àdúrà lòún gbà lásìí nísìn tí ìṣe fóònù ló gbé hmm. ìbẹ̀lẹ̀ yẹn ti kí good morning ìbẹ̀lẹ̀ yẹn á tún ti kí good morning. tó bá tún jí láàárọ̀ àdúrà fóònù mi dá wàá ti mú fóònù tọkọ tó sọ pé good morning jesus good morning lord mi ì lè sọ ẹlòmíì ó máa ṣe èmi ò torí mi ń tanra mi mi kì í pera mi nìkan tí mi ò jẹ́ hmm. tí n bá fẹ́ sùn mo mọ̀ pé most time my phone is like this ibẹ̀ ni mo rí pé àmọ́ ni irú eré wo ni ẹni yìí tó ń ṣe yìí báyìí hmm. torí àdúkẹ́ òun ṣe ẹni tí mo lè rokú sí ní hundred years time hmm. ah, ẹni tí mo rí tó post ẹ̀ ní ẹ̀bẹ̀ sí nàìjíríà mo ṣe pè nìyẹn pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ló ti ṣẹlẹ̀ láti ìrọ̀lẹ́ báwo ni ìṣe wá gbọ́ hmm. báwo mi ì lè sùn hmm. ṣé kí wá ṣe bíi pé mi ò gbọ́ ni mo ṣe post ẹ̀ mo dẹ̀ ṣe dípẹ́ everybody sọ pé tí àwọn èèyàn bá ti kú nàìjíríà o esther ló máa ń gbé wọn síta o òkú sunkún òkú ni. àkàṣọ lórí ń sunkún ara wọn. tomorrow is not promise hmm. ǹjẹ́ tèmi náà bá lọ ẹnìkan ló máa gbé mi síta so ma, rò pé bí a ń torí pé mo gbé èèyàn kan síta mo fi yọ àbí anything èèyàn tí a já inú ilé ẹ̀kọ́ gan mọ́ lára kábọ̀ nítorí ẹni tó jẹ́ ọmọ sí èèyàn so mo ṣe rí nìyẹn. gbogbo dragging yẹn báwo ló ṣe wáyé lára yín. ọ mi ò gbọ́n kan. àṣàkẹ́ wọ́n ti gé yín létí lọ. torí pé tí Jésù bá gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ń gbà ẹ̀ ní kò ní